sàlámù àlékún gbogbo àdéhùn àlẹ́bí rọrùn ìsìláàmù bá ní kò gbà kólekóle. bó bá ilé ẹ̀ka àbọ̀tún lè tó àdéhùn ní ètò kan ètò níbi tí wọ́n ti mọ̀ dára lẹ́kọ̀ọ́ lórí bá àti ìṣẹ̀dọ̀tún tó lò. nígbà wo pẹ̀lú àwọn òṣìṣẹ́ àlẹ́bí ọ̀rọ̀ àfíńdà ó fi lọ́mù àmàlà ìyẹn bá ti mọ̀ bá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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa kó fi ìkẹ́ tí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn àwọn tí a ń gbé ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ìní ní ọjọ́ kẹfà ní oṣù Ramadan ní 2026 tó sì dédé 1443 so abẹ́lọ́run fún ẹrú ọlọ́run tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọlọ́run kó bá bá sírí ẹrú rẹ̀ kó ṣe àlékún dáadáa fún ẹrú rẹ̀ kọ́wọ́lá ìjọ kan oṣù rẹ̀. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò àdínà yóò sọ̀rọ̀ ní ọdún yìí ọ̀rọ̀ nípa ìwà tí ó jẹ́ àwọn ìwà burúkú tí kò dáa kọ́ ká máa bá lọ́wọ́ èèyàn pàtàkì jùlọ mùsùlùmí náà ni ara mẹ́nu kàn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì fati ṣàlàyé ìwà ìbínú ní èní ìwà tí àwọn Yorùbá máa ń pè ní ìgbéraga alkibru òun ni afẹ́gbéyẹ̀wò ní èní ìgbéraga kẹ́rì pé nínú èdè Yorùbá gan-an so ó ti túmọ̀ pé nǹkan burúkú ni náà ni ìgbéraga so alkibru so tó bá ní alkibru òun náà ni ru'yatu nafs fawqa al-khalq òun ni kí ọmọ ríra rẹ̀ pé mo ju ẹnìkan lọ mo dáa jù lọ mo bẹ́tà jù lọ so ipò ní ju tiẹ̀ lọ wà ìtìkọ́rì náà kó wa máa jẹ́ kí èèyàn máa jẹ́ kó máa yẹpẹrẹ àwọn èèyàn kó máa fojú yẹ̀yẹ́ wọn àkọ́kọ́ nìyẹn bákan náà ìgbéraga ádámù kọ̀búlì làhàk kí o tó máa ń gba òdodo kí wọ́n sọ̀rọ̀ fún ọ pé bí nǹkan ṣe rí lélẹ́yìí kò dẹ̀ rí pé òdodo ni kò sì takú pé ò gbà so ìwà ìgbéraga tí à ń ṣàlàyé nípa rẹ̀ ó jẹ́ ìwà kan tó ṣe pé Islam ó kórìíra rẹ̀ fún wa Islam ò fẹ́ kọ́mi ènìyàn kó ní ìgbéraga ìgbéraga so torí pé kí ni ìgbéraga ó jẹ́ àìsàn nínú àwọn àìsàn ọkàn ìwà burúkú tí kò dáa náà ni ìgbéraga so ogun tó bá ní ìgbéraga yóò jẹni tí àwọn èèyàn wọ́n máa ní ìkórira rẹ̀ kódà nínú Islam ìwà ìgbéraga jẹ́ kabiratun min kabairi dhunub ní àwọn ẹ̀ṣẹ̀ láńlá náà ni kódà ìgbéraga mujibul ghadabi arrahman ìmọ̀njẹ́ kọ́lọ̀ kó bínú síyàn ìmọ̀njẹ́ kọ́lọ̀ bá kó bínú síyàn so tábà fẹ́ rí bí ìgbéraga ṣe burú tó tábà wọnú al-Qur'an a rí pé aṣ-ṣaitan bá ti gbọ́ ìtàn rẹ̀ so ìgbà tí olúwa bá dá ó dá àwọn màláíkà náà ó dá shaitan bákan náà ó dá nàbí lọ́yì adam ìgbà tí olúwa bá dá wọn tán olúwa wá ní gbogbo yín mo fẹ́ kẹ́ gba adam nàbí lọ́yì adam kẹ́ gbà ní ọ̀gá kẹ́ bá òfin kẹ́ sàlúùtì rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé aṣáájú ni fún yín so ọlọ́run bá ń ṣe léèfọ́ ní fúlọ́tò sọ́ọ̀d láti àyà seventy one sí seventy four a'udhu billahi minash shaitanir rajim olúwa ní idh qala rabbuka lil malaika inni khaliqun basharan min tin olúwa nígbà tí ọlọ́run tó fáwọn màláíkà kí mo fẹ́ dá ẹ̀dá kan àmì ẹ̀dá yẹn o min láti bí ẹrọ̀fọ̀ ni màá fi dà so omi pa màláíkà ti ń bẹ already ó ní wáyé dá ṣàwọ́ ìtòhù tí bá wá ṣe dọ́gbadọ́gba tán wọ̀nà fọ́ọ̀tù sí ìmìrúhì tí bá wá fẹ́ mí sí lára tí mo ní kó máa ṣẹ̀mí faqa'u lahu sajidin Allahi آدم فسجد الملائكة كلهم أجمعون olúwa ní gbogbo àwọn màláíkà wọ́n sì wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo sì bá ọ̀ ṣe pé nǹkankan bẹ tí wọ́n fi di pé kí wọ́n bá òfin yẹn ni pé ọlọ́wọ́n bá yọ ẹ̀gzáàmù fún wọn ẹni wà allama adam al-asma'a kullaha thumma 'aradahu 'ala al-mala'ika faqala anbi'uni bi asma'i ha'ula'i in kuntum sadiqin قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الوباني وفيس اكزام يدو لاري الملائكة ملائكة أتي نبي الله آدم سو أبيوا وما أبي النبي آدم النبي آدم ما وان كان الواني أبي أويا أباوفون gbogbo wọn bá ajimaun lápapọ̀ yányán illa iblis ṣètọ́nù nìkan lọ́kọ̀ ọkọ̀ sẹ́kọ̀dára lam yakun mina sajidin inú òun ni òun ni òun lè òun lè bá òun tó wọn ti láìláì òun lè ṣe níbo ni wọ́n ti bá ọ ó bẹ̀rẹ̀ sí ní fún ọlọ́wọ́n ọba ní justification ẹni pé mú àwọn ẹ̀rí wá pé àá báwo ló ṣe ní kí n máa bá òfin léyìí khalaqtahu min tin khalaqtani min nar wa ana khayrun minhu lẹ́mi dè ní bẹ́tà rẹ̀ ní mi dáa jù lọ náà khalaqtani yani ó ní khalaqtahu min nar min tin wa khalaqtani min nar ay khalaqtani min nar ó dáì mi láti bí iná ló fi dáì mi wa khalaqtahu min tin ẹ̀rọ ọ̀pọ̀ ló fi dá òun tó ń fún ọba ní justification pé tóun fi ní lè bá òun yẹn ọlọ́run wa sọ fún pé qala ya Iblis nínú suratu Sad náà ní fourteen seventy five kúlọ̀ wọn ni wọ Iblis ma mana'aka an tasjuda liman khalaqtu biyadayhi kí ló dé tó lù ú ní tẹ̀ òní bá òfin tó ṣe pé mi ni mo dá pẹ̀lú ọwọ́ mi ní oríra rẹ ni òjòrò rẹ lójúkọ́ yìí torípo ti ga tán olùwà sọ fọlọ́ pé èmi lórí jù lọ ni ọdẹ mi láti di iná ọdẹ òun láti di yẹ̀pẹ̀ ọlọ́wà ni wà inna alayka la'nati olùwà ni fakhruj qala fakhruj minha fa innaka rajim olùwà ni yá jáde bọ́ta ti di ẹni tó jìnà sí ìkẹyìn ó ti di malẹ̀ríwọ̀n ó ti di ẹni ègbé ó ti di ẹni tí ó sọnù ó di ẹni ẹ̀kọ́ ó di ẹni ìbínú lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní wa inna alayka lanati ila yawmiddin títí táyé òfin parẹ́ ó ti di ẹni ẹ̀kọ́ sòwárí pé tó kó bá ṣẹ̀tàn ìgbéraga ni ọ ìgbéraga ó ríra rẹ̀ ó jọra rẹ̀ lójú bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá máa ń ríra rẹ̀ nítorí òun ti wà nípò kan tí lágbájá yóò tó ni wá fi ń wúwà ìwọ náà tó jọ̀gá ń bì kan wọ́n lọ ń darí ibì kan ní ojú orí ló ń wò ní sáré pé wọ́n sá bẹ́tà yẹn bóyá owó tó ní ni kódà yín gbà míì àpàdà débẹ̀ àwọn nǹkan tó máa ń fa tí àwọn èèyàn fi máa ń gbéraga fi máa wùwà ìgbéraga ìwà ìṣù ní mẹ́ni ìgbéraga tó yẹ kó gbìyàn kó jìnà kódà táwọn afá bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní huwa awwalu dhanbin 'usiya Allahu bihi òun làkọ́kọ́ ìṣẹ̀tọ́kọ́ṣẹ́ lọ́hùn àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tọkọ ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àbí nígbà tó lọ́n dá tó dá wọn tó dá ẹ̀dá tó dá ohun tí ṣètọ́nà sí yẹn náà ni ìgbéraga ṣùgbọ́n kan náà kódà ọ̀nà tí ìmọ̀ fi ń di ẹni kèfèrí ìgbéraga ń bẹ náà àwọn ọ̀nà tí ìyẹn máa ń tọ̀ tí ìyẹn fi máa ń di káfíà tó fi di aláìgbàgbọ́ aláìgbọ́ lọ́wọ́ wa gbọ́ ní Suratul Ankabut ẹ̀yà 39 olúwa bá sọ pé wa Qarun وفرعون وهامنا ولقد جاءوا موسى بالبينات فاستقبروا في الأرض لوداكو كثير متى بانكو بانكو داكو قارون وداكو فرعون وداكو هامان olúwa ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ àwọn Musa nàbí Allah Musa sì dé alayhi salam ó pè wọ́n kódà kìí ṣe pé sàlàyé fún ọ lásán bilbayi náà ó tún láwọn ẹ̀rí ẹ̀rí tó clear tó fi mọ̀ pé ah, ọlọ́run ẹni yìí sí wa tòun ti bẹ́ẹ̀ náà fastaqbaru wọn gbéraga fil ard lórílẹ̀ ayé gbéraga ní òjì kí wọ́n tẹ̀lé nàbí ọlọ́hìn Mùsá tọ́lọ́wọ́n bá tó rántí wọn. bákan náà ní tí èjì kéèyàn ó rí ìlànà òdodo tẹ̀lé òdodo yóò hàn sí yẹn báyìí ìgbéraga yóò sì sẹ́yìn lérí kò níbi ìlànà òdodo yẹn olùwọ́bá sọ lẹ́yìn suratul A'raf wípé sa'usrifu an ayati alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq olúwa ní èmi màá máa gún rí àwọn tó bá ń jẹ́ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ màá gún rí wọn kò níbi òdodo wọn ò ní lè tẹ̀lé òdodo pẹ̀lú pé kí ni yatakabbaruna fil ard àwọn tó ṣe kí wọ́n ṣe gbéraga lórílẹ̀ ayé tí yẹn bá ti jẹ́ onígbéraga bí ìlànà òdodo dé ìní lè lò ó bí yẹn wà nídìí ìbàjẹ́ gbéraga ò ní fẹ́ kó kù níbẹ̀ so kọ́lọ̀kọ́ mọ́ ṣe wá ní ẹni tí ìgbéraga ọmọ dààmú rẹ̀ kódà tó bá ní pé ọkàn yẹn máa ń dí kí ni ọkàn yẹn ti sílù pa ó ti dí pa dáadáa ò wọbẹ̀ mọ́ aburú ni ó wọbẹ̀ kò sí mọ́lẹ̀ níbẹ̀ mọ́ mọ́lẹ̀ rẹ ti kú so ìgbéraga máa ń fà á. ọlọ́wọ́ bá azza wa jal òun ni ó ń sọ fún wa ní suratu Ghafir كذلك يتبع الله على قلب كل متكبر جبار لو اني بلون شي ما نديو كان àwọn tí wọ́n jẹ́ onígbéraga ọlọ́run ó di ọkàn wọn pa ìwọ ọlọ́run ní jẹ́ kí òdodo ní wọ bẹ̀ ní tó bá ti jẹ́ onígbéraga so ọkàn rẹ̀ ó di pa ọkàn rẹ̀ kò ní sí ọkàn rẹ̀ kò ní sí mọ́lẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ so ìgbéraga ọmọ fa ìbínú ọlọ́run ọba torí ọlọ́run ní pé òun fẹ́ràn inna Allaha la yuhibbul mustakbirin ọlọ́run sọ ní Suratul Nahl títí èmi ọlọ́run ní nífẹ̀ẹ́ onígbèraga ní nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ onígbèraga láyé bí wọ́n bá ní òun nífẹ̀ẹ́ rẹ̀ sòkòrò ọlọ́run tó sọ pé inú tí ó mú àwọn èèyàn wọ náà ọlọ́run ọba òun náà ni wà gbéraga lọ́wọ́ ní innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin gbogbo àwọn tó ń ṣègbéraga tó láwọn ò lè máa bẹ ọlọ́run a lè tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n ní pé àwọn tó tán ló wà ní sàárè kúrú nàìjà nàmà dàkìrí wọ́n wọ nàìjà nàmà lẹ́ni yẹpẹrẹ wọ́n wọ nàìjà nàmà lẹ́ni yẹpẹrẹ ni anabi sallallahu alayhi wa anabi ni ala ukhbirukum bi ahli nar anabi ni ẹ̀jẹ̀ ń sọ fún yín àwọn tí wọ́n wọ̀ náà ìwà tí ó bẹ lára wọn nínú ni kullu utulin jawazin mustaqbirin ní gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́mìí líle onígbèraga ànábì ni wọn ní wọ àlìjẹ́nà wọ́n wọ náà ọlọ́wọ́n ọba ni. sọ ìgbà tí iná tó ń ṣàlàyé pé àwọn wo ni yóò kún sínú àlìjẹ́nà náà ń sọ àwọn tí ó kún sínú rẹ̀ iná wa sọ pé fíya alìjàbàrún wal mutakabbirun gbogbo àwọn tó bá máa ń tó bá máa ń rò pé àwọn lè yànyàn jẹ àwọn ayanijẹ yanijẹ lórí àbòsí àti àwọn onígírímọ̀nkáì àwọn onígbéraga onígbéraga àtàn jọra wọn lójú so olùwọ́ba azza wa jal ó jẹ́ kó yẹ kó gbọ́ àwọn tó bá ti rí báyẹn iná ọlọ́run ni wọ́n wọ̀ ẹwà dúró àwọn aburú lálá tá a ti kàkalẹ̀ lára pé kéèyàn jọra ẹni kéèyàn ríra rẹ̀ tán ayọ̀bọ̀ ni ó ríra ẹ̀ tán so tó bá léèyàn ríra ẹ̀ tán nítorí wọ́n rí fẹ́ ìsinmi ní pé èèyàn ní ìgbéraga yín jẹ́ báwọn èèyàn ní ìgbéraga tó tábà ń sọ pé kí ni ń jẹ́ ìgbéraga gan-an sànẹ́bí sallallahu ó ṣàlàyé rẹ̀ ṣé kí ń gbà míì tẹ bóyá ó ó máa ń dress dáadáa yóò jáde tónítóní tóní fínífínífíní lèmi ọmọ wa rí i pé onígbèraga ni kódà lèmi tó wá fẹ́ jókòó báyìí kò lè jókòó níbi tó tẹ̀ ń kankalẹ̀ gbogbo àwọn bàtà rẹ̀ yóò máa ná gbogbo agbo rẹ̀ yóò máa gbogbo ara rẹ̀ fínífínífíní ni olùjọ́kùnrin olùjọ́bìnrin àyàn wa lè ní ìgbéraga rẹ̀ yìí ti pọ̀ jù sànẹ́bí sallallahu wọ́n ní pé النبي صلى الله عليه وسلم نبي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من قبر النبي قلت كان صحابة عليه wọ́n ní gbogbo ẹni tó bá ń jẹ́ onígbéraga tí ìgbéraga yẹn ojú kínkínní báyìí lọ bíi kòkòrò bíi yọ̀rọ̀ ọmọ náà gún kékeré tó bá ń bẹ nínú ọkàn yẹn lẹ́bi ní ń tọ́wọ́n ní wàlẹ̀ jẹ́ náà mùsùlùmí ìgbéraga yẹn gbọdọ̀ yọ kó lẹ́nu yànyànyà mọ́ ìrira rẹ̀ mọ́ ìjọra rẹ̀ lójú gbọ́n tọ́lọ̀ lè ṣe fún ọ. àwọn afáàmọ́ sọ pé wọ́n ní àfọ̀dọ́ lè fàkàr àlà tẹ́fàkàr wọ́n ní fàárì tó dáa jù wọ́n ní kò mọ́ ṣe fàárì òun gẹ́gẹ́ lọ́dà jù mọ́ ìrira rẹ̀ mọ́ ìrìn gẹ́gẹ́ tọ́lọ̀ ṣe fún ọ kó wọ́n mọ̀ fi ṣe ìgbéraga sí àwọn èèyàn anábì gbogbo tó bá ń ṣègbéraga kò ní wà aljanna faqama rajulun faqal ọkùnrin kan wá ní wà nábì tọ́tọ́tọ́ yìí ó mọ̀ rí bákan bákan sí mi inna rajula yuhibbu an yakuna thawbuhu nadhifa ẹni tó bá ṣe kó bá láì kó ṣe fi ká sọ òun kó mọ mọ́ kódà wà na'iluhu hasan mọ wọn bàtà tó dáa ìdífìlà tó dáa yóò wọ aṣọ kẹ̀kẹ́ fàkọ́lẹ̀ wọ́n ní irú ẹniyàn ń kọ́ ṣé ìgbéraga náà nìyẹn anábì sọ̀rọ̀ sọ́lọ́ ní láà laysa zalik anábì ní kìí ṣe tó ní sọ nìyẹn o torí pé inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba ọba tó rẹwà ni ó jẹ́ ìgbéraga ànábì ní bá tọrọ la haq òní kan sòdodo fún ọ kò má gbà kó ọmọ fòdodo rálẹ̀ ká sọ fún ọ pé kíní yìí kò rí báyìí bó ṣe rírè kò má gbà ìgbéraga níjọba àwọn bákan náà wọ gọ́mùtún náà kó ọmọ fojú yẹpẹrẹ àwọn èèyàn káyìn ọmọ jọ lójú káyìn ọmọ jọ lójú so kó ọmọ fojú yẹyẹ yàn kó ọmọ fojú kéré yàn tó tábà ń sọ pé ìgbéraga nǹkan àgbóyún bẹ́ẹ̀ ní sinmi pé hiya fil qalbi inú ọkàn ìgbéraga máa ń wà inú ọkàn nínú ìgbéraga máa ń wà ìkó kan ríyàn lásán kò sì ní kó dàgbà nìyí ó ní ìgbéraga nípa tó àti wá kó bá wù àkànlò sí àríkẹ́ àìwà ìgbéraga ló ń wù yìí àbí ń sọ̀rọ̀ tó ní àwọn ìgbéraga ló ń sọ yìí ẹ́ ìyá nìkan ìyẹn fẹ́ kíyàn ó náwó sí ọ wà ní ìwé ìbáwọ́ no no no àwọn tó bá rí ẹni tí ọjọ́ lójú yóò bẹ nìyẹn lọ́wọ́ o ẹni tí ó bá jọ lójú kò ní bá lọ́wọ́ irú àwọn iṣẹ́ yìí lẹ́nu pé àwọn onígbèrègàn lágbájá àbútí ẹ̀sọ́ jáde pé mo ju lágbájá mọ bẹ́tà rẹ̀ náà lágbájá àá èmi ló ń bá sí kíní àá ò tó mi nù ọ̀rẹ́ ọ̀rẹ́ àọ̀rọ̀ gbéraga yìí kí ló jẹ́ ìwé léyìí wọ́n jẹ́ àwọn ìwà tó ṣe pé ọlọ́wọ́n bo ìyọ́nú sí tó àmọ́ kí wọ́n máa ṣọ̀ṣọ́ kí wọ́n máa mọ́ tónítóní ìyẹn ò sí pé ìyẹn jẹ́ ọ̀rọ̀ so tábà ń sọ nípa ìgbéraga kí ni àwọn nǹkan máa rí mọ̀bọ́ yìí rẹ̀ àwọn ọ̀nà tá ti máa rí lára àyàn ìtàn tabakita bá ti rẹ̀ ní ah, ìgbàgbéraga ni òun náà ni zero al-akharin wa ihtiqarihim wa tarafu anhum so kí ọmọ rí pé mo jù ọ lọ mo ga jù ọ lọ ń bọ sọ̀rọ̀ ọmọ wẹ̀gbẹ́ so ó rí kọlù rẹ̀ nítorí tó jẹ́ pé o ti mọ̀ pé kì í ṣèyàn lálá kan ò ní gbé ó yìí náà kọlù rẹ̀ àmọ́ tó bá ṣe pé ẹnìkan ló sọ ah ó sáré gbé àwọn tó jọ lójú nìyẹn kó dà anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ẹni tó jẹ́ aṣáájú gbogbo ẹ̀dá òun ló ga jù ní ipò bákan náà akthar al-khalqi taradu'an tó ti bẹ́ẹ̀ náà anabi àwọn ní ìgbéraga bí ara ìgbéraga anabi ẹni bá anabi ṣe ní ìgbéraga tó tánà ìbárí àwọn ọmọ kéékèèké yusallimu alayhim sálámà tí wọ́n tánibà wà ní pòsíṣàn tó yẹ kó ní kó sálámà fáwọn ọ̀nà kékeré sálámà tó túmọ̀ sí pé agbọ́n nígbà fún yẹn níbẹ̀rẹ̀ àga ó bá òyìn lórí ìjókòó tó wà kọjá lọ wọ́n lè tó wọn sọ pé ṣé ẹ̀yin ọmọ yẹn kí torí pé wọ́n jọ̀gà torí pé wọ́n lówó torí pé wọ́n dàgbà ìgbéraga ní ìjẹba yẹn tó kọjá sànẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ tó ẹ̀pọ̀ ẹni tó ń rìn lọ ní ọ̀sàlámù sáwọn tó jòkó bákan náà ọmọ kékeré ní ọ̀sàlámù sàgbàlagbà tó máa ń pàdé ara wọn tó máa jọ ń bọ̀ wá tó pàdé ara wọn. ṣe àwọn tí wọ́n pọ̀ àwọn tó kéré ní ọkọ̀ sálámù sí wọn. so anábì sallallahu alaihi wasallam àmọ́ sálámù sí àwọn ọmọ kéékèèké lára àìnígbéraga anábì sallallahu alaihi wasallam anábì àmọ́ lọ sáàárín ọjà fún ara rẹ̀ kó sì lọ lè ra sọ̀kánà mọ̀tẹ́sìmán bashushan anábì jẹun tó máa ń smile bashus anábì yóò máa ń tújú ká sáwọn èèyàn anábì òkè ń fajúro kókókókókó tó ara ìwà ìgbéraga ni kíyàn wọ́n fajúro tó bá ti rí ìran wọ́n fajúro ni onífẹ́ kíyàn onífẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ àfi àwọn tó bá rí pé wọ́n wà ní kàtígórì rẹ̀ àbáwọn tó bá tán àìjù ọ lọ ìwà ìgbéraga nìyẹn so Islam ọ̀fẹ́ Islam ọ̀fẹ́ so uh, ẹ̀rí pé ọlọ́wọ́n bá ìgbà tí Luqman al-abdu yẹn ọlọ́wọ́n bá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam kí wakhfid janahaka liman ittaba'aka minal mu'minin ló wà níwà Ànábì sallallahu alaihi wasallam rẹ ìrẹ́ ìyẹ kalẹ̀ ẹni pé rẹ́ra rẹ kalẹ̀ mọ́ṣẹ́gbẹ́raga fáwọn tí wọ́n bá ń tẹ̀lé ọ ní àwọn mọ̀mìnì gbogbo àwọn tó bá súnmọ́ wọ́n tó kí wọ́n jẹ́ àfà wọ́n jẹ́ aṣáájú wọ́n jẹ́ ọ̀gá ńlé iṣẹ́ kó wa máa ruga sókè tí gbogbo àwọn ọmọ gbogbo àwọn tó ń jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ wọ́n tú ọmọ òòtú ìwọ̀n ìtì ẹ̀ rí bí èèyàn lójú rẹ̀ lọ́wọ́ ní kánẹ́tì sọ̀rọ̀ tọ́lá ọmọ ṣe bẹ́ẹ̀ o àní bí ó ti ṣe bẹ́ẹ̀ so ẹ fi ká dúró báyìí nípa ọ̀rọ̀ ìgbéraga ìsàkùn àwọn mùsùlùmí ẹjẹ́ ká jìnà sí ìwà ìgbéraga àìmọye mọ̀lẹ́bí tó ti dàrú ọkọ àtìyàwó tó ṣe pé ìgbéraga ìyàwó ń ṣe sọ́kọ rẹ̀ àìmọye ọmọ àti bàbá tó ṣe pé ìgbéraga ọmọ ń ṣe ìgbéraga sí bàbá tó bí àìmọye ẹ̀gbọ́n àtàbúrò tí àbúrò ń ṣe sí ẹ̀gbọ́n rẹ̀ so tó ṣe pé mọ̀lẹ́bí wa dàrú torí ẹ̀gbọ́n dùndùn pé ìyìn ní fún ọ bàbá ní odò ń dùn pé ń bò lọ́mọ mi ó ṣe mọ̀ sí gbéraga sí mi ìwà àti pé mọ̀lẹ́bí ọ̀wà túká tó fún àwọn tábà ní ìbéèrè zero eight one zero eight five zero one three seven one tó alẹ́ máa pè wọlé báyìí zero eight one zero eight five zero one three seven one àbí tápẹ̀ sí zero eight one zero three three five one five four nine tó mo kí nǹkan ń ṣe. Line kíndìnrín zero zero eight one zero three three five one five four nine tó bá zero eight one zero eight five zero one three seven one. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ tí ọlọ́run bá ojú pé ìwà náà Qur'an nígbà tí ẹrú ọlọ́run bá ti ń jẹ́ Luqman العبد الصالح تون نيقا نيقا تو قمر من ولا تسخر خدك للناس وما بدنا سوكي سويا ما بدنا سوكي ساوينيا وما ونو ييه ولا تمشي في الأرض مرحا وما يعني وما شقا نوري لعيه tó ipa àwọn ìtàn ìrẹ́bà ti rọ̀ ní àá ẹ̀wọ̀n lágbàdá bí ṣe ń yan ẹ̀wọ̀n bí ṣe ń sakọ̀ sórí mi yẹn náà ní sìn mọ̀bọ́ yẹ̀rù takaboro ni ara tó máa ń rí pé ah, ẹ̀wọ̀n yẹn ìgbéraga lẹ́yìn yẹn rẹ̀ o. sọ wọn ni inna Allah la yuhibbu kulla mukhtalin fakhur lọ́bù ní tí ó máa ń ṣe ìgbéraga tó sì jẹ́ ẹni máa ń ṣe fáàrí ọlọ́run bò nífẹ̀ẹ́ sí wọn bí a kọlù ní bí a ń kọ́ ti ní ọ́dà pé nẹ́tíwọ̀kì náà ni wọ́n ń kọ́ ti ní so gbogbo àwọn nǹkan yìí náà ni àwọn mùsùlùmí láti gbọ́dọ̀ ṣọ́ra wa ká máa bí a ṣe máa wà ká máa ìwà tí Islam tí ó pè wá sí kódà lára àwọn tí wọ́n ti máa ń mọ̀ pé onígbéraga lèèyàn òun ni kíyìn ó nífẹ̀ẹ́ sí káwọn èèyàn máa dìde fóun tóun bá ti dé kó láìkẹ́ àdìsàn nàbì sallallahu alaihi wasallam nínú tìrìmìrì ànábì ní man ahabba an yatamassala an-nasu lahu qiyaman ẹni tó bá láìkẹ́ tóun bá ti yọ báyìí káwọn yóò dìde ànábì ní falyatabawwa maq'adahu minan nar kẹ́niyẹn kó yà máa wábi tí ó jù kó lára ọ̀nà tí wọ́n mọ̀ pé yẹn ní ìgbéraga ni kí yẹn mọ láìsí pé tí bá ti ń bọ̀ kí lè rọ́ ẹlòmíì tí bá ń bọ̀ wá síbi òde yóò mọ wò pé kí wọ́n pariwo òun tí mo dé ara ìgbéraga náà nìyẹn. wọ́n lé jòkó bá ṣe lè jòkó tó ló ti ẹ̀yàn àwọn ọmọ ní pé ẹ̀yìn ọmọ nẹ́gà kí wọ́n rí mi ọlọ́run ò tí ì tán náà nìyẹn so kò dìgbà tó bá ń da ayé tó ń dojú agboolú torí pé ó dé àfikún wọn sọ pé lọ sọ wa kí mo ti ń bọ̀ wá ẹ máa kì mí kalẹ̀ ẹ máa retí wa gbogbo eléyìí ìwà ìgbéraga ni tí Islam ṣọ́ wa lára níbẹ̀ ṣùgbọ́n kan náà inú àgbéraga tá à ń sọ òun náà ni kí sọ máa sọ fún yàn pé má ṣe nǹkan báyìí má ní ọ̀gbọ́ ìlú ẹ̀yìn arákùnrin kan ó ń fi ọwọ́ sí i ọmọ kékeré àlejò wa ń sọ fún pé ah, arákùnrin rẹ̀ pé kúlù bí yẹmí ni tí wọ́n fọwọ́ oṣù jẹun mọ́ mọ́ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ni wọ́n arákùnrin yìí ó ní pé ń lá àtẹ̀fẹ́ ní ilé ti jẹ́ tó yẹn pé kò sí nǹkan tó wá mú ṣe báyẹn yẹn pé kọ́lá a kẹ́van wọ̀tẹ̀kàbúrán ó sọ ní sọ gírímọ́ńkáyì ni ìbáwò lè wá ṣe ní kí wọ́n fọwọ́ sí jẹun so kò fẹ́ dá Ànábì sallallahu alaihi wasallam lóhùn sórí eléyìí ìwà ìgbéraga ni kò máa sọ fún ọ kò máa gáìdì rẹ sí dáadáa ní ìgbéraga kò ní fẹ́ gbà yóò rí jẹni pé wọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ máa yẹpẹrẹ ẹ̀hún ìwà ìgbéraga ni tó pẹ́ sákèsí kó máa jẹun kó fẹ́ yẹpẹrẹ rẹ kó máa dójú tì mí so bí mi là tó bá tún di ní ọ̀la tó wà máa bá àwọn ọmọ bọ́ọ̀ yìí rò alkibru àwọn mazahiru takabur alámàbá lọ fún wa tí a bá ní ìbéèrè lẹ́yìn ètò zero two one zero three three five one five four nine tó bá kan náà ká tó parí abẹ́lọ́wọ́n bá fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀ kó wà dúpẹ́ fún wọn kó wà ṣàlékún àrùbìkì wọn kó fi àlùjànnà kó fi san wọn ní ẹ̀sán olóore innahu waliyyu dhalika wal qadiru alayhi. بفتحت مني من دبركي السلام عليكم ورحمة الله وبركاته